àdúgbò àtúnṣe sọlọ́wọ́ àlẹ́ ìṣẹ̀lẹ̀ ní abẹ́ yọ̀ọ́ tó sọ̀rọ̀ ìtàn àwọn sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ tí wọ́n ti kọjá síwájú tó jẹ́ pé ànábi sọlọ́wọ́ àlẹ́ ìṣẹ̀lẹ̀ òun náà dàkọ́kọ́ gbogbo àwọn sọ̀rọ̀ àwọn ẹni tó ti kọjá sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ òun náà láti bẹ̀ látòrí ìtàn ànábi sọlọ́wọ́ àlẹ́ ìṣẹ̀lẹ̀ kótó tó wá ka àwọn tí wọ́n tún tẹ̀lé ní gbẹ̀yìn òun náà ni nípa bí anabi sallallahu alayhi wa sallam kò ti fẹ́ Obi radiyallahu anha àti àwọn ọmọ tí <coughs> Khadija ti omi fún anabi sallallahu alayhi wa sallam so abisọ nípa yẹn ní lókọjá pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lónìí a sọ nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ síwájú kótó di pé wọ́n bí anabi sallallahu alayhi wa sallam dìde òun náà ní bìnnà olùdáyìí wàkú sọ́tò sàkè nígbà tí wọ́n tún kàábà máa lásìkò táà ń sọ yìí anábì sallallahu alaihi wasallam ó wà ní bí ọmọ ọdún ọgbà àti márùn bí thirty five years anábì sallallahu alaihi wasallam wà lásìkò táà ń sọ yìí àwùjọ kan wá rọ̀ tí àgbàrá yẹn tó lágbára gan tí ó wá ya apá kan níbi ibi ògiri kàábà ó ti wá rí pé àwọn kòrèṣù wa wò pé káwọn fẹ́ kan tún káàbà yẹn káwọn fẹ́ kan tún kọ́ tó lásìkò táwọn sọ yìí nígbà tí wọ́n fẹ́ kọ́ káàbà yìí àwọn kòrèṣù àwọn tí wọ́n ṣe mùsùlùmí lásìkò yẹn àwọn náà mọ pàtàkì káàbà yẹn wọ́n mọ pàtàkì pé ilé wa òun náà ni tó nígbà tí owó tó ń má owó halal òun náà ló gbọdọ̀ fi dáàkì pé àwọn òfẹ́ tí yóò fi owó haram àbí owó ìbá àbó àwọn kàtà àwọn náà máa tó ń tàkì òdà wọ́n ní àwọn òfẹ́ pé yà Allah subhanahu wa ta'ala òun náà ni <clears throat> àwọn fẹ́ fi làwọn fẹ́ fi kọ́ tó pé àwọn náà fúnra wọn wọ́n bẹ̀rù ìyà Allah subhanahu wa ta'ala látara pé kíni látara pé káwọn wá fi owó owó èlé àbó haram káwọn fi kọ́ ọ̀ àwọn akọ wọn abẹ̀rẹ̀ sí kọ́ka abáyé tó jẹ́ pé àwọn àgbàlagbà nínú àwọn ọkùnrin yìí gbogbo ni wọ́n wà bẹ́ẹ̀ tí gbogbo wọn gbé òkúta gbogbo wọn tí wọ́n ru àyẹ̀pẹ̀ tí wọ́n fi máa kà abáyé. anábì sallallahu alaihi wasallam òun náà wá wà bẹ́ẹ̀ pẹ̀lú amú rẹ̀ tí ń jẹ́ Abdullahi Abbas lásìkò yìí bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n jọ ń wọ́n jọ mọ kàábà yìí tó ìgbà tí wọ́n wá parí tí wọ́n mọ kàábà yìí tán tó wọ́n wá dé ibi àyè tí wọ́n gbé hajar al-aswad alhajar al-aswad wọ́n dé àyè tí wọ́n gbé òkúta dúdú yìí tí wọ́n gbé sí lásìkò yìí òun náà ni eléyìí gbogbo fámìlì kọ̀ọ̀kan wọ́n bá dìde pé tọ̀ àwọn làwọn fẹ́ gbé wọ́n kálukú fẹ́ gba ibi rẹ̀ kánìyà ah, ìdílé báyìí kọ́nà gbàgbọ́ tó kàábà kọ́ ìdílé báyìí òun ló fi ọwọ́ ara rẹ̀ gbé eléyìí wọn ló fọwọ́ ara rẹ̀ gbé òkúta yìí síbi àyè tí ọyẹ kan gbé sí. wọ́n wá bẹ̀rẹ̀ sí pa ọ̀rọ̀ yìí mọ́ra wọn lọ́wọ́ ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí lọ láàrin wọn títí tó fi wá di ipe olóbi ọjọ́ mẹ́rin sí ọjọ́ márùn-ún tí wọ́n sì mọ nǹkan tí ó ṣẹlẹ̀. ọ̀rọ̀ ìtàn sọ fún wa pé káàdà ẹ̀yẹ tàhàwọ̀ bàbá àwọn alágbáwá àwọn àgbà tí ó tó nǹkan àwọn àgbà tí ó lè ṣe báyìí ó náà máa ń sọ ogun láàrin ara wọn sígbà sígbà sí islam tó dé so látara láti ara bẹ́ẹ̀ òun náà ni ìkànnù wọn tí wọ́n pè ní àtòjẹ ìlérí wọn tí jẹ́ Abu Umayyah bin Mughira al-Makhzumi olùwà dájú àárín yẹn ó wá lu ọgbọ́n kan láàrin yẹn torípò náà ló dàgbà nínú wọn ó wá ọ̀dà nǹkan tó à ń fà yìí ẹ jẹ́ kí n ìkan wá kí n lábàá ìtọ́fẹ́ mú wa òun náà ni pé ó wá ní àkọ́kọ́ ẹni tó bá kọ́ wọlé láti ilẹ̀ fún mọ́sálásí àkọ́kọ́ ẹni tó bá kọ́ wọlé bá wọn òun náà láàbù kí ni òun náà láàbù gbé lé lọ́wọ́ pé yá olóògbé òkúta ìfẹ́ ìta àti ìlàjà ni sọ̀ngbà tí wọ́n sọ̀rọ̀ ìta tó sọ̀rọ̀ ìta àbúkù máyà nígbà tó sọ̀rọ̀ ìta fún ìmọ̀kéyọ̀ wọ́n sì gbà sí lẹ́nu gẹ́gẹ́ bí àgbàlagbà ibi àtọ̀ tó sọ yìí òun náà láàbù tó wọ́n wá wà bẹ́ẹ̀ fá tó Allah subhanahu wa ta'ala wa kọ́dà pípé anabi sallallahu alaihi wasallam òun lè yẹ àkọ́kọ́ tó kọ́ wọlé nígbà tí anabi wọlé ń sáà ni wọn gbogbo wọn ni wọn yọnu sí ibi a ah, ẹni tó wọlé yìí ẹ wọ́n kọ́lu hada al-amin ọ̀bìnnahu hada muhammad láà eléyìí aláfọ̀kàtà ni ẹni tá a mà ní a sì ó jẹ́ pé òun náà lẹ́ni tí ó pè é bàtà náà ti sallallahu alaihi wasallam débẹ̀ òun náà ní àbúrò mayà tó lò láti ṣe kíni láti ká àwọn òṣèré ànábì tí wọ́n lo ìmọ̀ tó tún ṣe ìmọ̀ sí ẹ lọ nítorí pé tí wọ́n fẹnu kò sí náà ni pé lẹ́nu yóò dé ó ti bá wọn ṣe kíni ó ti bá wọn pé síbẹ̀ àmọ́ nígbà tí ànábì sallallahu alaihi wasallam nígbà tí ànábì dé bẹ́ẹ̀ ànábì ò gbé kiri ìkógbé síbẹ̀ kí ni tí ànábì ṣe akhadha rida'an ànábì wa mú aṣọ kan tó fẹ́ẹ̀ ìdá àbí aṣọ gbàgẹ̀rẹ̀ ìdí agbádá agbóṣe gbàgẹ̀rẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi wa tẹ̀lé nígbà tí anabi tẹ̀lé ó wá fọwọ́ ara rẹ̀ gbé hajarul aswad ó wá fọwọ́ ara rẹ̀ gbé tó ní aṣọ yẹn wa amarahum an yumsika kullu wahidin minhum bi tarafin min ar-ridaa wa yarfa'uhu anabi sallallahu alayhi wa sallam wa ni taasi ni pé ọya ti tẹ̀lé fún ìdílé kọ̀ọ̀kan kọ́mọ bọ̀ wá rẹ̀ ti tẹ̀lé kọ̀ọ̀kan wọ́n wá gbá ibi aṣọ yẹn mú ó ń kálukú wọn wá gbé e láti tí tó wá dé ní ààyè tí ó gbé hajarul aswad tí ó gbé sí anabi sallallahu alaihi wasallam ó sì wá fọ ara rẹ̀ gbé anabi wá gbé kábẹ̀ tó eléyìí nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí anabi sallallahu alaihi wasallam síwájú kó tó di pé Allah subhanahu wa ta'ala ọ̀ràn anabi sallallahu alaihi wasallam ní sẹ́ tó báyìí òun náà ni anabi sallallahu alaihi wasallam ti lo ìṣe tó pé Allah subhanahu wa ta'ala tó ànábì kó ní àwọn nǹkan tí àwọn ọmọ tó kékeré àbí nǹkan táwọn ọ̀dọ́ tí wọ́n máa ń ṣe nígbà tí egun ọ̀dọ́ ti máa ń dààmú wọn ebi tí anabi sallallahu alayhi wa sallam kò fi orí balẹ̀ fún sàrí òkúbọ́dé tó sàrí gbà wọn gbogbo àwọn nǹkan tí ó dá ni wọ́n máa ń ṣe gbà yẹn ọlọ́run bàdìjọ́lá ó sọ anabi sallallahu alayhi wa sallam kó bẹ́ẹ̀ tùbẹ́bẹ́ náà ni àwọn wà tó lápàlẹ́ makari akhlaq wa mahasin al-khisal àwọn wà tó dá àwọn àdámọ́ tó dá gẹ́gẹ́ bí òdodo gẹ́gẹ́ bí kéèyàn ní àfọkàtà gẹ́gẹ́ bí kéèyàn ní yọmọdúàdì kéèyàn ní afi kéèyàn jẹ́ onídéédé kéèyàn jẹ́ oníṣẹ́gbà kéèyàn jẹ́ tó kóra ẹ̀ níjànú kéèyàn jẹ́ tó ní ayọ́kàn kí o jẹ́ ẹni tó ráyé sá kí o jẹ́ ẹni tó ní sùúrù ẹni tí sì máa dúpẹ́ orí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìtìjú àti ìmọ̀pẹ́ àdéhùn àti ìtẹríba gbogbo àwọn nǹkan báyìí òun náà ni àwọn àwà tí wọ́n mọ̀ ànábì sallallahu alaihi wasallam láti gbà tí ànábì ti wà ní kékeré tó fi wá di pé ànábì sallallahu alaihi wasallam sáré ti wá dàgbà. tó a ànábì sallallahu alaihi wasallam kana wasulan ànábì àti máa sànú àmà àtìsí àwọn ẹbí tó bá rí àwọn tí nǹkan bá lágbára fún ànábì sallallahu alaihi wasallam yóò ṣe kíni yóò sànú wọn kọ́dà akíntẹ́lá kọ́lẹ̀ pé wàkánà ab'ada an-nas min shurbi al-khamr wa shurubi al-madari ànábì sallallahu alaihi wasallam ó jìnà gédégédé tí ọtí tó ń dúró pé àwọn tí máa mú kí gbà wọn ẹ tí ọtí òkìdè wọ́n gbà ẹ síbẹ̀síbẹ̀ náà ànábì sallallahu alaihi wasallam kì í bá wọn kò bá ọtí wàṣúhùdù màláhì àbáwọn nǹkan eré àwọn nǹkan bàjẹ́ anábì sallallahu alayhi wa sallam anábì ìbáwọn wà ń bẹ̀ tó ti bó ti ṣe pé kíni o ti pé ó jẹ́ ọ̀dọ́ tó báyìí ni anábì sallallahu alayhi wa sallam tó fi lo ìgbésẹ̀ ayé ẹ̀ tó ti wá kó tó wá di àsìkò tí Allah subhanahu wa ta'ala ti wá ná anábì sallallahu alayhi wa sallam níṣẹ́ nígbà tí anábì sallallahu alayhi wa sallam tó ọmọ ogójì ọdún tó àsìkò òun náà ni Allah subhanahu wa ta'ala ni ó fẹ́ rán ànábì ló fẹ́ gbé iṣẹ́ fún ànábì sallallahu alaihi wa sallam àmọ́ síwájú kí àsìkò yóò tó tó Allah subhanahu wa ta'ala ó fi iṣẹ́ al-i'tizal wal khalwa kéèyàn máa dá wà láyé kan ó kàn lọ sí òkú sí kan kó máa ronú nípa Allah subhanahu wa ta'ala kó máa ronú nípa títóbi Allah subhanahu náà ni ànábì sallallahu náà ni tó nǹkan yìí bára mi ṣe dàgbà bí ọjọ́ ilé ṣe dàgbà bí ṣe tó ogójì ọdún òun náà ní ní ń pọ̀ sí lára anábì sallallahu alaihi wasallam tó fi wá rí pé anábì àwa máa lọ sí òkè kan tí wọ́n pè ní gáàrú ṣẹ̀rọ̀ tí a máa pè ní gbogbo rà ẹ́ gáàrú ṣẹ̀rọ̀ gáàrú ni èyí ṣe gbogbo <laughs> àwọn ìyàwó alẹ̀ yìí tó bá lọ wọ́n lè gbogbo rà gáàrú ṣẹ̀rọ̀ jáàrù ṣìrọ́ yìí òun náà ni anabi sallallahu alayhi wa sallam anabi a máa lọ bẹ̀ yàtà abdullah abiyi alábàkọ́yà dínì ibrahim alayhi salam a máa lọ lẹ́yìn jọ́sùn allah subhanahu wa ta'ala lórí àwọn èyí tó sẹ́kù nínú àwọn inú ẹ̀sìn anabi ibrahim àsẹ́kù àwọn kan tó àwọn tó sẹ́kù tí ò sì parẹ́ nínú àwọn ọ̀nà ìgbàjọ́sìn tí allah subhanahu wa ta'ala gbé fún anabi ibrahim òun náà ni anabi sallallahu alayhi wa yóò máa lọ lẹ́yìn jọ́sùn lẹ́kùn lè sánà lọ́dún kan yóò mú oṣù kan oṣù kan nínú ọdún òun náà lànàbí sallallahu alayhi wa sallam òun náà lànàbí máa mú tí ó fi wá sí kíni tí ó fi máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala wọ́n ní ilé eléyìí ó tẹ̀lé sí ànàbí sallallahu alayhi wa fún oṣù ọdún mẹ́ta síwájú sí Allah subhanahu wa ta'ala kó tó wá di pé ó rán ànàbí sallallahu alayhi wa tẹ́ nígbà tí ànàbí wá pé ogójì ọdún ogójì ọdún yìí òun náà ní àsìkò tí Allah subhanahu wa ta'ala máa rán àwọn ànábì rẹ̀ ṣẹ́ ó bá yàtọ̀ sí ànábì Isa alayhi salam tó ń tó bẹ́ẹ̀ so ogójì ọdún òun náà ni wọ́n máa dé tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala yóò mú wá sí gíní yóò yóò sì yóò tẹ̀wá yóò gbé iṣẹ́ fún wa yóò ara wọn fẹ́ so bàtà nàbí ogójì ọdún àkọ́kọ́ tí bọ́kọ́ máa ń tẹ̀lé sànàbì ti máa rí òun náà ní pé kíni ànábì máa lálàá anabi ma lala fakana yara ru'yan salihatan tafa kama yara anabi o lala pe a ala to da nǹkan ó ti ṣẹlẹ̀ wa de ni gele be o na yo ṣẹlẹ̀ wa kana yara dawa wa yasma sawt anabi amari yo mari male o jala yo ti ma gbọ́ ohùn yo ma gbọ́ ohùn le jirisi a lójú orun na anabi sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadithi rẹ̀ قل إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث Ànábì ní mo mọ òkè mo mọ òkúta kan nílùú Mákà tó jẹ́ pé òkúta yìí a máa sálámà sí mi síwájú pé sọ́kà lọ́sùn hánà ọ̀tà ló tó gbé mi dìde yóò gbọ́ tó kù tó sálámà sí síwájú tí Allah subhanahu wa ta'ala ó tó gbé dìde. Naam nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó kó ogójì ọdún nígbà tí dídèdè àsìkò ìrọ̀ Ramadan min as-sanati al-hadiya wal-arba'in وهو معتكف بدار حراء النبي صلى الله عليه وسلم هو دار حراء tí ó dáwà ń bẹ́ tí ìrántí Allah subhanahu wa ta'ala in jọ sí fún Allah subhanahu wa ta'ala faja'ahu Jibril alayhi salam bó ti di pé Jibril dénú alayhi salam bó ti dé bá alamisallahu alayhi wa sallam bil nubuwwati wal wahyi ọba gbé ìdí ànábì dé pẹ̀tọ̀ ànábì ni ọ́ wàlúwà hayi ó ti gbé iṣẹ́ wá fún ànábì sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. ìyá wa Aisha radiyallahu anha ọgbà ìgbà wákàwá títí láti ọ̀dọ̀ ìyá wa Aisha ti ń sọ̀rọ̀ nípa bóò ni ànábì sallallahu alayhi wa sallam bóò ni ti bẹ̀rẹ̀ fún ànábì bẹ́ẹ̀ bó ti wà nínú sọ̀rọ̀ عائشة أن أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم ó ní àkọ́kọ́ tó wọ́n bẹ̀rẹ̀ fáwọn nàbí nínú wáyé nínú ìránṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí òun náà ní kíni òun náà ní àrùbọ̀yà fi náà òun náà ní ká nàbí òun lálà lójú oorun bàtánà láyà rọ̀rùyà ìlàjà àti méjìlá fàlàfi sọ̀rọ̀ ó ní ànábì òní lálà kan àyàfi kí aláwo ti kí ni kó padà wá ṣẹlẹ̀ nígbà tí kí ni kó padà wá hàn sí báyìí nígbà tí àṣùbà bá yọ aláwo padà wá ṣẹ bí anabi sallallahu alaihi wasallam kò ṣe rí thumma ubiba ilayhi alqada ó lẹ́yìn ìgbà yẹn Allah subhanahu wa ta'ala wá fi ìfẹ́ ìmá dáwà alqala bẹ́ẹ̀ náà wọ́n ti yọ alqalwa àwọn tọmọdé àwọn wàhálà yẹn alqala ìdáwà tí wọn kò ní òní fi ìfẹ́ rẹ̀ fún lọ́kàn wa kana ànábì ọmọ wa lọ sí dárò Hira yóò wá sí kíni yóò wá lọ lè dáwà níbẹ̀ ọ̀yàtà hànàkú ayélujáta àbàdì yóò máa wá jọ́sìn fún Allah subhanahu wa ta'ala fi ìlàyàrí zawati al'adad qabla an yarji'a ila ahlihi yóò ti ní àwọn àsìkò àwọn ọjọ́ táwọn yóò lò bẹ́ẹ̀ tí wọ́n ní kó tó wá padà wá tó tún wá padà wálé ọ̀yàtà sáwájú ìlà yìí tó tó wá palẹ̀ mọ́ ثم يرجع إلى خديجة لما يقبل صدر خديجة فيتزوج بمثلها حتى جاء الحق tó bá tún lọ tó bá tún bọ̀ yóò tún padà wálé títí tó fi wá rí pé kíni títí òdodo ti wá dé bá àìsàn ni hatta jaa al-haqq títí òdodo tó fi wá dé bá Nabi sallallahu alaihi wasallam wa huwa fi ghari Hira níṣẹ́ ń bẹ ní òkè gáàrú Hira yìí fa ja'ahu al-malak fa qala màláìka Jibril bá dé ntí màláíkà jìbìrì kọ́ sọ fún anabi sallallahu alayhi wa sallam òun náà ní pé ikra ó ní máa kà ó ní ká anabi ó kà qala ma ana bi qari ó wá sọ fún anabi anabi wá sọ fún jìbìrì pé ìmọ̀ nǹkan kà ma ana bi qari anabi ò sì mọ̀ nǹkan kà lóòótọ́ anabi ò mọ̀ nǹkan kà kò sì mọ̀ nǹkan kọ òmíyù lànàbì sábà ń pọ̀ nǹkan kà lẹ́ nísìnyí sábà ní ká anabi ó kà kó lè kà eléyìí Allah subhanahu wa ta'ala ó fi ṣe mọ̀ọ́jísà fáànàbí ohun àríṣe mà àwọn nǹkan tó yẹn máa ní tí ó dá yẹn lágara ń ṣe pé sábà sọ fún yẹn pé aláìmọ̀ fún aláìmọ̀ kà ní ó dá mi lójú pé ẹni òní máa rẹ́rìn kání aláìmọ̀ fún aláìmọ̀ kà ní ọ yóò rí bákan lára rẹ̀ nínú yóò bàjẹ́ ẹni jẹ́ hàn wọ́n á pè òun ló pè so anabi sallallahu alayhi wa Allah subhanahu wa ta'ala jẹ́ oyé wa ó ní sáà nàbí sallallahu alayhi wa sallam káàkó bá máa kọ́ ni làǹtàbà lè mọ̀sílù àwọn olùbàjẹ́ àwọn olùbàjẹ́ èèyàn àwọn kékeré àwọn mùnàfíkì wọn ò bá ṣe èméjì lórí Al-Qur'ani wọn máa sọ pé ẹ wọn náà kọ́ fúnra rẹ̀ bá àmọ́ kò máa nǹkan kọ́ anabi ò lè kò máa nǹkan kọ́ anabi ò máa nǹkan ká naam Jibrilu wa sọ fún anabi pé níkọ̀ máa kà anabi sọ pé máa aná lè kọ́ ọ̀rí anabi lè mẹ́wàá máa nǹkan ká kọ́ ọ̀rí ànábi wa sọ báyìí pé àkọ́dà ní fàfàtọ̀ ní hàtà balaga nínú ní jahad ó ní bí jìbìrì ti gba mi múnú ó wá fún mi mára gàtọ̀ ní ó fún mi mára hàtà balaga nínú ní jahad títí ó fi wá di pépé ní òun wá ń sọ́ọ̀bù gan yàní ó fún un pínpín lára rẹ̀ ah فأخذني فغطني الثانية حتى بلغ مني الجهد بيت صومي بامن وصومي بامن لا قوم وصومي صومي ما ثم أرسلني أنا بني وزكيني قلت بلا واسم وباجي له قلت صومي لا لك تقول اقرأ قولي ما كا إذا نبي صلى الله عليه وسلم أتلاقي كذا نبي صوم أنا بني ما أنا بقاري إني أمان كان كذا فأخذني الثالثة pé tí wọ́n bá mi mú lẹ́lẹ̀kẹta ni ó tún fún mi mára fún ma asálà ní ó sì wá jìbìlẹ̀ ọwọ́ ìlú wa gbọ́dọ̀ níbi pé iqra bismi rabbika alladhi khalaq خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم eléyìí àkọ́kọ́ àwọn ayé àtọ́kọ́kọ́ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam jibiru wa pẹ̀lú orúkọ ọba rẹ̀ alladhi khalaq ọba tó dẹ́dà khalaqal insana min alaq ọba yìí ló dá ẹ̀dá látara kí min alaq látara ẹ̀jẹ̀ kíkì ó dá ẹ̀dá látara ẹ̀jẹ̀ kíkì iqra wa rabbukal akram máa kà ọlọ́wọ́ olúwa rẹ̀ onáàrí ọba tí ó di alápàlẹ́ jùlọ alladhi allama bil ọba tó fi kó kọ́ wọn tó kọ́ ẹ̀yàn ní ìmà pẹ̀lú alama ìsáná madam ya'lam ó kọ́ mi ìyẹn tọ́mọ ènìyàn mọ̀tẹ́lẹ̀ tó bí àyà yìí sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam aisha ni ọ̀rọ̀jà àbí rasulullah sallallahu alayhi wa sallam yẹ́rù kó àdù anabi wa kó níbi lókè tí ọkàn rẹ̀ jẹ́ kíni ọkàn rẹ̀ ń gbọ́ sọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ ẹ̀rù ń ba anabi sallallahu alayhi wa sallam fadakala ala khadija khadija tàbí bíntì huwaili anabi wa wọlé lọ́lẹ̀ khadija ọ̀nà ìyàwó anabi radiyallahu anha anabi wa sọ pé zamiluni zamiluni ẹja sọ bòmí ẹja òtútù mú anabi látara pé ó rí nǹkan tí ò ní ó rí Jibril alayhi salam nínú àwọn àgbàtà anabi sallallahu alayhi wa sallam rí Jibril lò ní ní ìjẹ́jà rẹ̀ ló ti wá mú ẹ́ ojú bí ọ̀nà bí ọ̀nà méjì àbọ̀nà mẹ́ta lọ sára mi sallallahu alayhi wa sallam rí Jibril lò ní gbogbo àti sára lò láyé lásìkò yìí orí Jibril nígbà Isra wal Mi'raj so ànábì wá délé ní wọ́n pariwo pé ẹ̀dá sọ̀rọ̀mí látara kíni látara òtútù tí mú ànábì sallallahu alayhi wa sallam fàzàmàlúhu hatta dhahaba àrẹ̀wọ̀ wọ́n ti dáṣọ mọ́ ní títí ìbẹ̀rù yìí àti ìgbọ̀n pípé ń bẹ fún ànábì sallallahu alayhi wa sallam láti kò táà ń sọ yìí àti ti òfin lọ. sọ̀kọ́lẹ̀ Khadija Khadija yàwó ànábì anha kí ló wá sọ jáde lẹ́nu ìjọ yẹn máa yóò fi ká lọ́wọ́ abàdàn oní aburú òní tẹ̀lẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam máa yóò fi ká lọ́wọ́ abàdàn Allah subhanahu wa ta'ala òní lójú tí ó láyé innaka la tasilu rahim nítorí pé o máa ń dokun wọ̀túkìrì pẹ̀lú àdó ẹni tí ò ní o máa fún wọ̀túkìrì dọ́ì o sì máa ń ṣe kíni o máa ń ṣe àpọ́nlé àlejò wọ̀tọ̀ inú ara dàwa ìlàhà o sì máa ra àwọn èèyàn lọ́wọ́ lórí àdéhùn tó bá dé báyìí so ọ̀rọ̀ yìí òun náà ní Khadija sọ fún anabi sallallahu alayhi wa sallam eléyìí ẹ̀kọ́ lálá ló wà bẹ́ẹ̀ fún ọ̀nkálukú wa ipe tí ọmọ bá ń bọ̀ wá láti ta látara bóòlì níkan tó ń bá a jẹ́ látara bóòlì ìpayà kan àbí látara tó ń tẹ̀sán tí ò tẹ̀ lọ́rùn tó bá wọlé ó yẹ kó bá ọ̀rọ̀ dáadáa pàdé ẹnu ìyàwó rẹ̀ ẹni tí máa bá bàmí jẹ́ kó wàhálà ìta ní tó bá tún délé nǹkan mi yóò tún ṣe kíni òun náà ló bá pàdé lé bí kó tún padà síta ni ìta òde lọ ilé òde wọ̀ tó èyàn gbọdọ̀ kẹ́kọ̀ọ́ lára àdíjà yìí látara pé ìgbà tó rí báyìí níbi tèyí ó kà láyà ẹ̀yìn ó sì fi ànábì lọ́kànbalẹ̀ ó sì fọkànbalẹ̀ òun pé Allah subhanahu wa ta'ala nípa burúkú yọ kò sì ní fara mi ọ́ torí pé ọ̀lẹ́ ìṣe yẹn bú èèyàn dáadáa ní ọ àmọ́ káwa náà gbìyànjú káwa náà ṣe èèyàn dáadáa bí ànábì ó wà yẹ pé èèyàn bú ìwọ́n dànù nígbà tó bá wọlé ó máa retí ìyàwó tó gbìyànjú kó sọ̀rọ̀ dáadáa sí ọ kí èèyàn náà yé èèyàn rè sí ìyàwó rẹ̀ kí ọ̀rọ̀ yìí kó lè máa jáde. pọ̀ntọ̀lá kọ́ sí Khadija Aisha wa sọ fún wa pé Khadija ó wá mú Ànábì sallallahu alaihi wasallam hatta atat bihi Waraqata ibn Nawfal ó wá lọ ọmọ ọkọ Khadija ni ọmọ ọkọ Khadija kọ́sìn àdìsọ Khadija ni wọn náà ni Waraqah ibn Nawfal wàkánà wàkánà mura'an tanassara fil jahiliyya ó jẹ́ ẹnìkan tó jẹ́ kékeré ó wà lórí ẹ̀sìn nàfàrà إليك النبي عيسى أنوه في ma لفظ الجاهلية وكان يكتب الكتاب العبرانية أما قيدي قلو أما قنك قلو دي هبرو اللي على العبرانية ونما سكن إما في قنك ويكتب من الإنجيل بالعبرانية ما شاء الله pẹ̀lú èdè àbàràníyà tá à ń sọ yìí ó kọ àlìjírí tí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ fún ànábì Isa alayhi salam ó kọ sí agbára rẹ̀ ká láti kọ́ ẹ wa kana shaykhan qad ulima ó wá jẹ́ àgbàlagbà ó jẹ́ pé kọ́dọ̀ ojú rẹ̀ ti fọ́ kò sí rírà má ní wọ́n rákọ́ tuntun náà fani nígbà tí wọ́n rákọ́ tuntun náà fi kàdíyà wá mú ànábì sallallahu alayhi wa sallam tó wá mú lọ́dọ̀ wọ́n rákọ́ tuntun náà fani wà bá kàdíjà wá sọ fún wọn kọ pé yàbùnà àti máa ló ní àfi ó ní rẹ ọmọ ọkọ mi gbọ́n tí anabi sallallahu alaihi wasallam gbọ́n tó fẹ́ sọ ọ̀sán ìdàlọ́wọ́ wà rọ̀ ọ̀pọ̀ rọ̀ wá sọ pé yàbùnà àfi ìrẹ ọmọ ìyá mi máa dá sárọ̀ sọ nǹkan tó rí fún mi ó ní ká anabi sọ ní rí fún àkàbàrà wọn rasulullah sallallahu alaihi wasallam kábàrà máa rọ̀ àná anabi wá sàlàyé nítorí ó wá sàlàyé rẹ̀ fún wàrà pé a ah, nǹkan tó ń fojú wọn rí ní o bàbá aláwọ̀ wáràkọ́ wáràkọ́ tó bóde náà fẹ́lì ó wá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé hádà hádà nàmús ó ní nǹkan tó rí yàní màláìkà tó rí alladhi nazala ala Musa òun náà ni Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún ànábì Musa alaihi salam ó wá ní ya laytani fiha àjàzà án wá olè ó mà ṣe o bóò ní ìbá ṣe rí kóhun ṣe kíni kóhun ní ẹni tí ó kó wà lẹni tí ó ní agbára ẹni tí ó wà lábarapá tóhun ó ní agbára tóhun ó lè ràn ọ́ lọ́wọ́ lẹ́yìn tá ní àkóhùn hayyan bóò ní ìbá ṣe ṣe kóhun ti wà ní òun wíṣ kóhun wà láláyè kóhun máa bẹ láyé èsì yukhrijuka qawmuk nígbà táwọn ìjọ rẹ̀ ó lè ọ jáde wọ́n kọ́ tó gbóná òpàlì òun ló ti kọ́kọ́ sọ fún ànábì sallallahu alaihi wasallam ó ní bóò ní ìbá ṣe rí bóò ní jùmọ́ kóhun wà lẹ́ni tí ó lágbára tí àpò ti darúgbó ẹni tí ò rí nàmá ó wá ní bóò ní o bá ṣe dùn máa tó kóhun wà lẹ́ni tí ó lágbára kóhun já abarapá ẹ̀ bóò ní o ṣe dùn máa tó kóhun ó tẹ̀ wà láyé gan nígbà tí àwọn ìjọ rẹ tí wọ́n lé ọ jáde wàkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam èyí tí ànábì sallallahu alayhi wa sallam fún ni pé àwa mukhrijihum wọ́n lè mi jáde ìbéèrè ni tó yẹ pé ó ka ànábì sallallahu alayhi wa sallam ó ju ànábì lójú ó dàbí pé nǹkan tá nàbí sallallahu alaihi wasallam ò gbọ́rí ó dàbí pé nǹkan tá nàbí sallallahu alaihi wasallam tí ò tiẹ̀ imagine kò tiẹ̀ wá sínú ìrọ̀ kan yẹ̀rí láyé kí ló fà á tá nàbí sallallahu alaihi wasallam tá nàbí fi sọ wọ́rọ̀ jáde pé wọ́n lé mi jáde ìtòfà òun náà ni pé ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú bó ṣe rí láàrin wa pẹ̀lú bó ṣe mọ́ láti kékeré pé olódodo ni aláfọkàntá ni onídéédé ni onídọ́gbadọ́gba ni ànábì ò ní rẹ́kọ̀dù burú kankan lọ́dọ̀ wọn gbogbo wọn pátápátá àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n máa ń sàpẹ́lẹ̀ ànábì sallallahu alayhi wa sallam tó látara bẹ́ẹ̀ òun ló fà tó wẹ́ pé ànábì sallallahu alayhi wa sallam ó jọ́ lójú ó yà á lẹ́nu wípé à wọ́n wà á lé mi jáde ànábì ni wọ́n wà á lé mi jáde Waraqatu bun Nawfal radiyallahu anhu ó wá sọ fún ànábì sallallahu alayhi wa sallam wípé ee eh, bẹ́ẹ̀ ni qala na'am wárápá ní tẹ́rẹ̀ ní lóòótọ́ wọ́n lè ọjáde o làmìyàtì rọ́jùlù kọ́tún bìbìbì máa jí ìtàbí yí ìlà òòrùn ó ní kò sí ẹnìkan tí ó mú nǹkan tó mú wáyìí tí ó mú wá ìlà òòrùn àyàfi kan gbógun sí irúfẹ́ tó tẹ̀ pé dé yìí mẹ́sẹ̀jì tó gbé àyàfi kí wọ́n lé jáde ìyọ̀lé tó eléyìí òun náà ní ọ̀rọ̀ tí wọ́n lápá tó gbóná òfàlì ó wá sọ fún ànábì sallallahu alaihi wasallam ó wá ní wọ̀nyí yóò dìbò ní ìyá òun ó ní kí ọjọ́ tí Allah subhanahu wa ta'ala bá kọ́ láti tó bá jáde síta ó ní tó bá fi lè dé bá mi láyé tí n bá ń bẹ láyé ń gbà wọn àǹtòròkà nasran mu'azza àmọ́ lam yalbas waraqatu an tuwuffiya wa qadara al-wahyi so kò pẹ́ sígbà tí a ń sọ yìí ti Waraqatu bun Nawfal okú so láti pẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà yẹn òun náà ni wahyi ó wá síkí ni ó wá dúó fún sallallahu alaihi Wasallam sallam ní fún àwọn ìgbà so ìtàn yìí òun ni nǹkan tó ṣẹlẹ̀ sí ànábì sallallahu alaihi Wasallam, sallam àkọ́kọ́ wahyi tó sọ̀tà sallallahu alaihi Wasallam, sallam òun náà ló sọ̀tà ìní àsìkò kí ni lásìkò Ramadan àsìkò Ramadan ẹ́ so wọ́n sì ní àsìkò Ramadan tó sọ̀kalẹ̀ fáwọn ẹ̀sìn sallallahu alaihi wasallam yìí wípé ó jẹ́ inú àsìkò Laylatul Qadr gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ ní al-Qur'an tó ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an ó ní oṣù Ramadan yìí òun náà ní oṣù tí Allah subhanahu wa ta'ala tó sọ al-Qur'an ó sọ ní Suratul Qadr ó ní inna anzalnahu fi Laylatil Qadr ó ní dájú àwọn aláṣọ al-Qur'an kalẹ̀ ní òru tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ àríké àrí àwọn àhàdí tó lálàáfíà látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam ìpè ọjọ́ tí wọ́n sọ wá ìkàlẹ̀ nẹ́bí sallallahu alaihi wasallam yìí alẹ́ ọjọ́ mọ́ndé ní kọ́bílá tòró ìfàjì síwájú kí alùpàjà yóò lórí ọ tó àsìkò yìí òun náà ni alùpàrán sọfẹ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam tó a lẹ́yìn ìsọ̀kalẹ̀ tí alùpàrán sọfẹ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam yìí ọwọ́ tó àsìkò kan wáhì wá dúró fún anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ pé anabi wà rí kankan má jìbìrìlù wà sí kíni wà bá anabi sallallahu alayhi wa sallam láti mú iṣẹ́ wá fún anabi inú anabi wá bẹ̀rẹ̀ sí bàjẹ́ inú anabi bàjẹ́ pé áá ah, ah, wáhì dúró mú lẹ́yìn ìgbà tó ti kíni tó ti mọ̀ ike òṣìṣẹ́ Allah subhanahu wa ta'ala òun náà lò ìdí Allah subhanahu wa ta'ala yóò tún ṣẹ́kẹ́ni yóò tún ránṣẹ́ tóun ó tún wá di pé Jibril alayhi salam ó tún wá wá bá Nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ti wá rí ànábì gẹ́gẹ́ bá Nabi sallallahu alayhi wa gẹ́gẹ́ bá Nabi ó ní fàyílù alimọ́làkù bàtà nàbí sàlàyé ní wá ìṣípadà wá ó ní bóun ṣe rí alimọ́làkù alẹ́bí já àní ìṣòro já nìkan alákòóbí yìí lẹ́yìn sàmà ìwọ̀lá ó ní bóun ṣe ń lọ ó lọ bá rí màláìkà tó wá bá òun ní gáàrú ìṣòro ẹni tó rí òun náà òun náà ló tún rí fún òun dáàmà òun náà ni <laughs> so wọ́n bá ó ní bóòlù tó wáyé sáà nàbí ẹ́ ànábì lóun wá rí tó jòkó lé ah gbàdára mi tó rí ẹ̀rú tó bá anábì sallallahu alaihi wasallam ẹ̀rú tó bá ẹ̀ àwọn ní pẹ̀lú anábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀rú tó bá wọn látara pé bóun ṣe rí ẹ̀ fún mahawai tó ilà àn wá sí kíni ọba dájú bò lẹ́lẹ̀ ó ní fàtẹ́ tó Khadija ó ní sáyẹn lọ lè aláyàmá à ń bà ìyà ó ní wọ́n bẹ̀rẹ̀ sí rọ omi tútù léwu lérí aṣọ nìkan kan fi léyìn anábì ni wọ́n tún rọ omi tútù léwu lérí wọ̀dá sàrú ní wọ̀sọ́fù aláyàmá à ń bà ìyà fanazala ó ní mo ti pé wọ́n da aṣọ bò mí tí wọ́n rọ mi léwu lérí ó ní lẹ́gbàá ó bí àyà ti bàbá rẹ̀ nù ìlú bá máa yàwá fóun ó ní yá ayé mo ti dá mo pè wọ́n tó ń pè sọ pé ẹ dá sọ bò ẹ dá sọ bò ẹ dá sọ bò àsìkò àtọ́jú àwọn olùkọ́ ilé yìí o wọ́n ń fa azir ìdílé kó máa lọ lè kírọ̀ fáwọn yẹn eléyìí òun náà ló pa táwọn afáàlì sọ pé ànábì di ànábì ọlọ́run látara pé kiri látara pé iqra pẹ̀lú iqra olóògùn náà kóun di ànábì kí wá ló fi di òjíṣẹ́ wípé ó máa jíṣẹ́ káàkiri fáwọn èèyàn òun náà ní kí ni ya ayyuhal mudaththir ya ìṣúwádùn mudaththir ó wá sọ kàlẹ́ fún ànábì sallallahu alaihi wasallam wọ́n tó ń sọ pé ẹ̀dá sọ́bù mí ẹ̀dá sọ́bù mí ó ń fa ángel dìde kó máa lọ kìlọ̀ fáwọn èèyàn wọ̀rọ̀ bàtà bàtà bìr máa gbé Allah subhanahu wa ta'ala ọba rẹ̀ máa gbé tóbi wọ́n fi yá bàtà pọ̀tọ́ ìgbé kó o ti fọ aṣọ rẹ̀ má tónítóní ẹ wọ̀rọ̀ ìdá fàájò gbogbo àwọn nǹkan tí ó da àrò àwọn òòsà ni àwọn ọ̀rọ̀ tí ó da ni jìnnà bíi má dé bí kankan nínú ẹ̀ wàdáríkà ọ̀bùnà àti ثم أمي الوحي واتبع إليه قلت قال النبي صلى الله عليه وسلم موني موني لي لا تدعم سوي إلينا ولا الوحي واسكني هو طالب قد أمو النبي صلى الله عليه وسلم آه وحي نوان بلد سكني نوان بلد نوان النبي صلى الله عليه وسلم so nígbà tí wáyé yìí tó wá fún ànábì sallallahu alaihi wasallam nǹkan méjì olókójọ sínú nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ní pé kí ni bọ̀yá wọ̀húwá tẹ̀sílẹ̀ ìfúnfún mi ìbàlá wọ̀tàrí nígbà tí wáyé sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kejì yìí ó ṣe kí ni ó gbé fún ànábì sallallahu alaihi wasallam lọ́rùn pé máa jíṣẹ́ fáwọn èèyàn ó ti kó ojú ẹ̀rí kan kó o Allah subhanahu wa ta'ala sọ pé kí ni pé wọ́n ń fa àǹtí so ìtumọ̀ eléyìí òun náà ní pé kí ni hadiri nas min azabillah máa kìlọ̀ fáwọn èèyàn kó o Allah subhanahu wa ta'ala in lam yarji'u amma hum min al-ghayyi wa tí wọ́n bá kò nínú orí nǹkan tán wà nínú àánú tí wọ́n bá kò nínú nǹkan tán wà nínú ìbàjẹ́ ẹlẹ́ẹ̀kejì tí ó tún kójọ sínú òun náà ni tẹ̀sílíkùú tẹ̀sílíkì awamirillahi subhanahu wa ta'ala wal-iltizami biha fi nafsihi ó tún fẹ́ fún àlẹ́sọ̀ láwà àlẹ́ sálàmù lọ́rùn pé àwọn òfin Allah subhanahu wa ta'ala ń ìwọ̀n gan fúnra rẹ̀ máa ṣe kí ni máa lo òfin fúnra rẹ̀ ọ̀ràn táwọn èèyàn lọ jíṣẹ́ fún wa wọ́n kò ní ẹbọ wọ́n kò ní lóògbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n á sọ sáà nàbí sallallahu alaihi wasallam fúnra rẹ̀ tí ànábì ìfowópamọ́ ti kíni òun ò mọ̀ jíṣẹ́ fún àwọn èèyàn lẹ́wọ̀n tó ń wọ́n jíṣẹ́ fáwọn ẹ̀ta oníkàlá nínú mójútó ra rẹ̀ ẹ́ ó ní wọ́n fi ọ̀tọ̀ yìí jíká tọ̀ rẹ̀ ó tónítóní wọ̀rú ìgbà fàájú wọ́n ní alimaktum الظاهر منه تفسير زيادة الجسد وانت بقى آية يجي عارف ايه خاصة يوم ما سجن كما ما وناني انت أمواني كماري إذ ليس لمن يكبر الله ويقف بين يديه أن يكون نجسا مستقدرا nítorí pé ẹni wá bẹ́ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ẹni wá bẹ́ jó níwájú Allah subhanahu wa ta'ala kò sí kí ni kò gbọ́dọ̀ wà ní ẹ̀mí ògbọ́dọ̀ sí ògbọ́dọ̀ wọ aṣọ tó dọ̀tí ògbọ́dọ̀ wọ aṣọ tí àti òmá tónítóní bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala sọ pé warujza fahjur gbogbo àwọn ọ̀rọ̀ tí ó dá ìtumọ̀ rujza fahjur òun náà ní pé kí ni ìdáì àdàbábí tó lọ jìnà sí gbogbo àwọn nǹkan tí máa ń fa ọgbẹ́ máa ṣokùnfà ìbínú Allah subhanahu wa ta'ala àti ìyá rẹ̀ wọ̀dálíkà bí sọ́ọ́ àgbìyí wọ́tẹ́sì máa fi yá bìyí eléyìí òun náà ní pẹ̀lú kíni pẹ̀lú kó máa ṣe kíni kó máa tẹ̀lé abẹ́ rẹ̀ kó ti jìnà sí àwọn nǹkan tí ó bá ní kó jìnà sí wàlá tẹ̀mùnún tẹ́sẹ̀ pé ayé làtúnṣe ẹ̀sùn wọn tó sọ bá nẹ́bí wọ̀lá tẹ̀mínọ́ tẹ̀sẹ̀sẹ̀ má ṣe dáadáa kan fún yàn tó yẹ pé ó máa retí àdìgbèrè rẹ̀ láyé nìyí pé tó bá ṣe dáadáa fún yàn kó máa wá retí àdìgbèrè rẹ̀ pé yóò sá fún ọ padà àbí ó ní nǹkan gbà padà àbó máa ṣe èkú lórí ẹ̀ ó ní ká nẹ́bí sallallahu alaihi wasallam ó ní kó máa ṣe bẹ́ẹ̀ ó ní kó máa ṣe bẹ́ẹ̀ tó àyà tó bá gbẹ̀yìn nínú àyà tó bá kalẹ̀ fún ànẹ́bí sallallahu alaihi wasallam ó náà lọ́wọ́ màlìkà láwa sọ fún pé wa li rabbika fasbir ó ní wa li rabbika fasbir kó wá ní sùúrù fún ọba nítorí pé Allah subhanahu wa ta'ala mọ̀ pé ẹ̀fọ́sí tó ń gbélé ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ yìí ǹjẹ́ ó bá pàdé bẹ́ẹ̀ ó ní ìdùsùrù tẹ̀sí wọ́n kọ́ tó ń náwó àti kọ́kọ́ fún lára ipe nígbà tí wọ́n bá lé ọ e jáde bó ni ò bá ṣe kó wọn wà mẹ́ẹ̀ tó ayà tó wọ́n sọ̀kalẹ̀ náà ń sọ pé ó yóò ṣe kí ni ó ní sùúrù gan wọ́n lọ bí kakọ́ ó ṣe sùúrù fún ọba rẹ̀ eléyìí ó túmọ̀ pé kí ni ibi ẹ̀sìn ọlọ́ọ̀bá àlejòlá èèyàn níbi sùúrù púpọ̀ èèyàn máa rí àwọn nǹkan sùtálẹ̀ títì èèyàn máa rí àwọn nǹkan nira àwọn tí ó máa ń gún yàn àwọn tí ó máa ń dé pèlè yàn àwọn tí ó máa ń pèyàn lọ́mọkọ́mọ àwọn tí ó máa ń pèyàn lọ́mọkọ́mọ èyí ti pé ó máa rí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà lọ́sì padà á pè àlẹ́ sallallahu alaihi ẹni gbogbo yìí ló dáa tẹ́lẹ̀ tẹ̀sílẹ̀ yàn rẹ̀ tẹ̀sí dálápọ̀ kàtá ni nígbà tó wá gbé tí ó fi gbé yín tí ó fi là yín kó o ní ìyàlọ́ subhanahu wa ta'ala nígbà tó wá gbé dé tí wọ́n ń sàlàyé rẹ̀ fún yín ìgbà wọn lànàbí sọlá wa lọ́sọ́lá fún tẹ̀wá díkì ni ó tẹ̀wá dé yàn lọ́dọ̀ wọn ìgbà wọn tẹ̀wá ń pè ànábì ní wèrè ẹ̀ ìgbà náà wọn pè ànábì sọlá wa lọ́sọ́lá fún sáhì ìgbà wọn wọn pè ní òkìyà pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tí ó bá tún dijọ́ mi á nípa al-qiyam bi da'wa bóòlù ànábì sọlá wa lọ́sọ́lá bóòlù tí wọ́n bẹ̀rẹ̀ dáwà gẹ́gẹ́ tí wọ́n kí ni àwọn nǹkan tá a ní sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú bá pàdé tó òun náà ni a gbé níjọ́ mi pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa àti Allah subhanahu wa ta'ala ìta gbọ́ yìí òun sàjẹ́ kí a rí gbóló oníkárí ẹ̀kọ́ tí ó sàǹfààní fún wa níbẹ̀ tó ní àwọn àkùrọ̀ oníkárí هذا وصلى الله على نبينا